gbogbo kọjá kú oníbà yìí sì ni another condition. Abdulsalam ìbílẹ̀ ìdúró ṣe sunkún yẹ o ọmọ tó bá mọ̀ nǹkan tó wo tẹlifíṣàn yẹn lẹ́ẹ̀kan sí ká o kú kò rẹ̀. tá a bá fẹ́ kí o maglu maglu tá a bá ń kí jọ́ọ̀ mélòó nà ló bá gbé bùtà máa ń kí bí ẹnu kí ó gbé sẹ́wọ́n dáadáa dẹ̀sí bá ń gbọ́ lọ́tún ní fún. last question. torí fọ́ọ̀kà fọ́ọ̀kà tẹlifíṣàn yẹn fọ́ọ̀kà tv káwé kò Abdulsalam gbogbo ayé ń jà fún ẹ bọ̀ sórí mi o tó bá ní ká bí mi o jókòó sílẹ̀ rẹ bẹ́ẹ̀ náà yọrí mi ẹjọ́ èmi ò fẹ́ gbé tẹlifíṣàn yẹn fún bàbá ìkà. àwùdẹ̀wù ṣe my dear son Abdulsalam another bẹ́ẹ̀ bá parí yìí dùn mọ́ rahim kul huwa allahu ahad. الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد I'm not condition is Another condition. Bisimilá ìṣòrí pẹ́sọ̀ yìí tó bá gbà special látọ̀dọ̀ mi oní gift with another condition. Abdulsalam ó sì ka oṣù Islam fún mi ìjìrá kàlẹ́ndà jumada ula jumada san rajab shaban ramadan shawwal zulhikada zulhijja. ẹ sì máa ń gbọ́dọ̀ tó kù láti lè ṣe mixed salad wàá gba ilẹ̀ kéwìlì ọ̀la. Ah, my shit for me, man. I'm sick of it. I'm like, I'm like, I'm like, I'm like, I'm like, Oya ọ̀rẹ́ fún un. Christian ni bọ̀dé gbogbo condition yẹn condition yẹn condition yẹn ẹ máa fún ní five thousand. Ẹ bá yín kó permission yìí fún un. Kò dáhùn. Oya ọ̀rẹ́ mi sèlè. Sọ̀rọ̀ ni mi sèlè. Sọ̀rọ̀ ni ọ̀lànà mi kàrí mo dúpẹ́ lọ́wọ́ ọ̀gá mi àǹfà mi bírọ́dà mi àbúrò mi ṣẹ́yìt alẹ́fàlárì ọ̀gbáàrì wájú. Ẹ̀bùrọ̀ fún mi ayọ́dá mọ́rọ̀ alhamdulilayi obìnrin náà. Ṣẹ́yìn ìjókòó tá a wà ń bẹ̀ yìí ẹgbẹ́ mẹ́kàlùmọ́ tó tẹ̀ mọ́ ọ̀la ìṣẹ́yìn tó ti ṣe ṣe ẹ̀yọ́ kí wà nílé ẹ̀kọ́ tó máa di pékeré ọ̀hún nítorí àwọn alárùgbó báyìí tí wọ́n wà ní títì tí wọ́n mọ what is right láṣẹ dá ẹ̀sìn dá láṣẹ dá ní this program láṣẹ dá kalẹ̀ òbí tó fọmọ sí bẹ́ẹ̀ church ni àbílẹ̀ kéwú àbílẹ̀ ẹ̀kọ́ṣẹ́ tí ó dẹ̀ ràn ọmọ tó fi ẹ̀sìn kọ́ ọmọ ẹ̀ táwọn ẹgbẹ́ ẹ̀ bá fẹ́ yọwọ́ kọ́wọ́ kò ní bá ọ lọ́sọ̀nà rẹ a máa wòye pé a bàbá mi máa sọ báyìí kí tó lò eléyìí mò ń wọ̀ bẹ nínú àgbọ̀ òòlù kò ní bá rìn mọ́ ọmọ tó hùwà tó dáràn tó sẹ́ńtẹ̀ bẹ́ẹ̀ ó yẹ twenty years náà fún tó lọ lò lẹ́wọ̀n yẹn ìgbà tó bá máa dé ó máa bá àwọn mi inú lọ́sùn ìlú bẹ́ẹ̀ sí lọ àti lè pe ọ̀rẹ́ yẹn kí a ṣòro fún un. that means ó ti waste twenty good years ní gbèsè ayé ṣùgbọ́n ó ní ìbẹ̀rù ọlọ́run lọ́kàn ó nímọ̀ gbogbo ohun tá à ń ṣe yìí gẹ́gẹ́ bí àfáà tí wọ́n ṣe wá sí fún alẹ́ ẹ̀kọ́ sọ wípé kàí ṣe àwọn ọmọ tá à ń ṣe fọ́sìn in the next ten to fifteen years àwọn náà máa ti dàgbà a tún á pa àwọn ọmọ kéékèèké nínú táwọn ọlọ́mọ máa bẹ̀ tí tó máa fi wọ age of nineteen hundred years táwọn bá kọ́ ọmọ ẹlòmíì bẹ́ẹ̀ ẹ̀dọ̀ àwọn tó dán náà a máa rántí gbogbo tó ṣẹlẹ̀ lẹ́nìí àwọn náà tó fẹ́ máa ṣe nǹkan tó tó bẹ́ẹ̀ lọ gẹ́gẹ́ bí ṣé omi ṣe sọ̀rọ̀ ní orúkọ. kí ló rúkọ ẹ báyìí kí ló rúkọ ẹ Abdulsalam o ní kọ́ndíṣàn ọ̀kan lọ́dọ̀ òde. ní orúkọ Stephen Ayọ̀délé ó wà nílùú Amẹ́ríkà ẹ̀gbọ́n bàbá tá a mẹ́ kí ló bàbá ó kọ̀ báyìí kí ni túmọ̀ yẹn ìdí ń lo ẹni tí o ti mọ̀ tá a sọ ẹ̀ ń ṣáájú ẹlẹ́dẹ́gbẹ̀ẹ́ náà. I'm giving you twenty-five thousand naira for that. Lórúkọ tèmi fún ara mi àtàwọn ọmọ mi, my first daughter is there, I'm giving you under twenty-five thousand naira. Lẹ́yìn náà, wọ́n lọ ọmọ ẹgbẹ́ kàrà fún ẹ, ẹ bá ń fún ní kíní tọ́mì tọ́mì ṣe kíní yẹn. Ẹgbẹ́ fáànù fún ọmọdé kùn ní orúkọ àfáàmì àlòfúláàní. Ẹgbẹ́ fáànù fún. Ẹgbẹ́ fáànù fún ẹgẹ́. Ẹ bá ń fún ní gas cooker ẹgbẹ́ lọ́wọ́. Ẹgbẹ́ gas cooker fún. The reason why tí wọ́n yẹ sọ bẹ́ẹ̀ ṣẹ́ni ọmọdé àwọn òṣèlú gbàtọ́ ń dáhùn question lẹ́fọ̀ọ́. bà wọ́n bà wọ́n ní kí ló ń ṣe báyìí ìgbà tó náà máa ṣe òun náà ni ṣé padà pé ńgbà táwọn ọlọ́run ẹ̀ka sì náà disappoint wa ṣùgbọ́n máa bá champions ìyẹn bẹ́ẹ̀ mi lóbi àwọn afi ẹ̀kọ́ sóyà wa mi wọ àárọ̀ sábà ẹ̀ má bá mú délé wọn ni o ó ti yá sẹ́yìn. ẹ̀fọn ní wẹ̀ ẹ̀fọn ní tẹ̀. ó ní fifty thousand naira ló gbé. ẹ bá mi gbé frontier ọ̀hún sí fún un bread yellow bread ẹ bá ń gbé pàdé mr condition gbà kọjú sí kámẹ́rà láti ọ̀dọ̀ mr stephen all the way from united states of america and alhaji taiwo hasan ogogo and his family fifty thousand naira congratulations owó yẹn wàá gbà lọ́wọ́ mi on one condition. ṣé kí pé ní condition. no. ẹ sọ̀rọ̀ mi. alhamdulilayi baba rẹ dà ẹ fún náà kàrẹ fún láìsí ẹyin làáfà rẹ baba rẹ dà baba rẹ wá ojú máa ṣe nínú irú ọjọ́ báyìí làwọn bàbá yìí wá ìyá yìí wá ẹ̀fọn sẹ̀mú àfà ṣe ẹgbẹ́ mọ́tò wá ẹ máa rú lọ ní ilé yìí kọ́ ilé ẹ̀sùn ọmọ tó wà bá. Gbogbo akírísítẹ́nì yẹn dà. Thank you wàá kristian ni o ẹ kó ẹ má lọ kristian ni mo fẹ́ ṣàdúrà fún ẹ ní ìkọjú sí kámẹ́rà kristian ni ó wá lọ́mọ ẹ̀yìn praise o ó dẹ̀ jáde ó dẹ̀ fún five thousand naira ikú òjijì ò ní pa ẹ́ olùdíyà jẹ́ tiẹ̀ àlùbáríkà jẹ́ tiẹ̀ wọ́n ń láṣeyọrí láyé ó wò ó pé bóyá jẹ mùsùlùmí bóyá bóyá ọgbọ́n tí wọ́n ti ń béèrè nípa òwò mọ́ àwọn ọmọ yẹn ṣe ń dáhùn bó ṣe ń dáhùn olóyìn pẹ́ẹ́sẹ̀ lágbára ọlọ́run alábàárikà àdúgbò ọkọ̀ lọ́wọ́ ẹ̀ the almighty Allah reward you above that now the almighty Allah bless you more than your expectations inshallah o ṣe brother thanks so much o tún bẹ̀rẹ̀ lóyún. Libra.